أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí tó tó fún wa ní ẹ̀mí lò láti wà ní ààyè ní àsìkò yìí tí ṣe ogúnjọ́ nínú oṣù Ramadan 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti máa múra láti ṣe itikaf ní àsìkò yìí ẹ̀ tí ó lọ sí ní haram Mecca ẹ̀ tí ó lọ sí ní haram Medina ẹ̀ tí ó lọ sí ní albaitul maqdis àti àwọn àyè míì lágbàáyé láwọn mọ́sálásí kọlọ̀n kó ní rọrùn kó sì gbà ní bàdà ó dúó ń pa wípé ọjọ́ ìbáadà kan téèyàn fi ń sin lọ́hùn kéèyàn ó fi ààyè lẹ̀ sí kọfàsìkò lẹ̀ sí fún ìjọsìn fún ọlọ́run bá lékè ọlá ṣùgbọ́n ọlọ́run bá lékè ọlá fi òru kan pamọ́ fún wa kálíbà lékún ní ẹ̀sìn tó jẹ́ pé nínú gbogbo òru ayé pátápátá òun ló lóore jù nípa ẹ̀san tó ń bẹ níbẹ̀ tí a bá ṣe iṣẹ́ o náà ni òru Laylatul Qadr gbólóhùn méjì ni Laylatul Qadr Laylatu òru Al-Qadr Al-Qadr inú èdè Lárúbáwá ó ní túmọ̀ tó ju ẹyọ kan lọ a máa túmọ̀ sí asharaf iyì Laylatul ọlẹ́tọ̀ láti pè ní òru abiyì nítorí pé ìjì wà ń bẹ̀ nítorí ọ̀gọ̀rọ̀ màláíkà tí ọ sọ̀kalẹ̀ sí ayé rí orí wọ́n sọ̀kalẹ̀ jọ́nà bí ayà Kùránì tọ́ka sí àtàdísà Ànábì so jẹ́ òru tó ní iyì bẹ́ẹ̀ náà ni òdodo wa nítorí pé a fẹ́ lékún alkọ́dùrù ní èdè lárúbáwá a sì máa jẹ́ kí nǹkan ó fún wa man qudira alayhi rizquhu falyunfiq mimma atahu Allah ẹn tọ́lọ̀ ń bá ṣe ìjẹ ìmú rẹ̀ níwọ̀n bá tí ọ̀pọ̀ tó fún inú tọ́lọ̀ ń fún náà ní kó ti ná àwọn onímọ̀ sọ wípé Lailatul Qadr náà ìtumọ̀ náà bá mú torí pé ọlọ́run bá sókè tanazzalu al-malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amr àwọn màláíkà lọ́wọ́ ọ̀wọ́ wọn mọ̀ sọ̀kalẹ̀ wọn mọ̀ sọ̀kalẹ̀ nípa pípọ̀ wọn ilẹ̀ ó ti fún fún gbígbà wọn gan ibi tí wọ́n pọ̀ dé nínú ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí al tó mú sínú onáà ni al ipi kádàrá lèlátùlù kọ́dìrì ọba mú láti pè ní òru kádàrà nítorí pé ẹ̀rí ti rinlẹ̀ yí pé ní òru náà iṣẹ́ táwọn màláíkà ó se láàrin ọdún kan ọlọ́ọ̀bà àlèkẹ́ọlá yóò fà á lé wọn lọ́wọ́ ìyẹn ni kádàrá ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàjànú fún ọdún kan yóò ti wà lọ́wọ́ àwọn màláíkà níjọ́ náà ọjọ́ náà wọ́n mọ̀ gbà so ojú òru náà ọjọ́ òru pàtàkì nínú Islam kọ́lọ̀ ń jẹ́ ọlátọ́pọ̀ ní bẹ fún lè látòlù kọ́dìr ọlọ́run bá alikẹ ọlá òun náà lọ gbọ́lá fún òru alálùbáríkà ni òru yìí ni òru kádàrá ni ọlọ́run bá alikẹ ọlá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ lódìdí súra ẹyọ kan ọlọ́run fi sọ̀rọ̀ ń pa lè látòlù kọ́dìr ọlọ́run sọ súra kalẹ̀ àwọn sàárẹ́ àníṣà sálàm ó sì fún ló kọ súratul qadir nítorí kọ́ sọ̀rọ̀ ń pa laylatul qadir ayà márùn ní bẹ́m̀bí súra náà ọlọ́run bá lè kọ́ lásọ pé inna anzalnahu fi laylatil qadir àwọn ọlọ́run ńlá sọ kalẹ̀ ní òru laylatul qadir ìsọ̀kalẹ̀ oríṣi méjì ní bẹ fún Qur'an ọlọ́run náà ti sẹ̀sà gbólóhùn tí ó ma lò fún nínú Koran: anzala àbí inzal àti nazala méjèèjì ni ọlọ́run bá lò fún Koran: nínú ìwé náà pẹ̀lú ìyá àwọn onímọ̀ wọ́n rí pé anzala yàtọ̀ sí nazala anzala náà ni sísọ nǹkan kalẹ̀ lẹ́ẹ̀kan náà Nezala ni pé sọ kalẹ̀ díẹ̀díẹ̀ nínú ṣúrátù Yusuf ọlọ́nlò ipé wákọ̀ tààna àìdíyàhúnnà wàkúnnà haṣà lillahi ma haza bashara àwọn èèyàn Zẹ̀lẹ́ká ìyàwó Fir'aun nígbàtí a rí Yusuf wíjẹ́ ti ń wò báyìí tí a fi fi ọ̀bẹ búra wọn lọ́tí ọmọlẹ́yọ ojú kan wọ́n sì fọ̀bẹ́ bu ọwọ́ nítorí ẹwà tí ń bẹ fún Yusuf tí wọ́n ti wà kárí so ọlọ́run sọ pé kọ́ta kọ́ta kéyìn ògé nǹkan ni wọ́n kọ̀ta nítorí ti bẹ́ẹ̀ ó mìn pé wọ́n gé ọwọ́ wọn pẹ́ẹ̀pẹ́ bá náà sì máa wí ní èdè Yorùbá pé ọfàyà pẹ́ẹ̀pẹ́ ọfàyà ó lè jẹ́ ẹ̀yọ ọfàyà sí méjì wáyé ọfàyà pẹ́ẹ̀pẹ́ ó ti di pé kò so bẹ́ẹ̀ náà ni وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا lọ́lọ́run ló láyé yẹn ọlọ́run ní kùrán yẹn a ṣe ní díẹ̀díẹ̀ fún ọ apin fún ọ ní àsọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà tó lè bá jẹ́ pé ọmọ kàá pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ fáwọn èèyàn kí wọ́n máa gbọ́yé dáadáa kí wọ́n sì máa múlò ká mọ̀ rọ́ọ̀ṣì wọn ọlọ́run ni wọ́n dẹ̀ zálínà òtẹ̀nzílá àwa sọ̀kalẹ̀ ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so nazala àti anzala ó yàtọ̀ síra wọn anzala ni pé ó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà nazala ni pé ó sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ ìtọ́lọ̀ wá lò nù súra ni pé inna anzalnahu fi laylatil qadr la sọ Qur'an kalẹ̀ lẹ́ẹ̀kan náà nínú laylatul qadr rọ̀wọ́látọ́dọ̀ Abdullahi ibn Abbas kọlọ̀nkọ́ yọnu sí oní Qur'an nígbàtí ó sọ kalẹ̀ àkọ́kọ́ gbàtí ó kọ́kọ́ sálẹ̀ kalẹ̀ inú ṣáàrù Ramadan ni tọ́lọ́pọ̀lọ́ ti sọ bẹ́ẹ̀ náà Suratul Baqara pé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù Ramadan tọ́lọ́run sọ Qur'an kalẹ̀ oṣù náà tó wá níye ọjọ́ Ọlọ́run wá sọ pé inna anzalnahu Ibn Abbas rọ̀dí aláwọ̀ ánìwò kọ́lọ̀nkọ́ yọ́nú sí àti bàbá ẹ̀ Abdullah ibn Abbas ó ní ọlọ́wọ́ bá ilé kí ọlá ọsọ Kùrán kalẹ̀ lẹ́ẹ̀kan náà sí Baitul Izza ó ní Baitul Izza yẹn sánmà lọ́wà sánmà tí àjọ ń wò lókè lọ́wà sánmà ti ilé ayé torí sánmà ìpele méje ni so onísánmà ti ilé ayé lọ́wà ó sì ṣe déédéé Kaaba gẹ́bí ń tọ́sọ ní tọ́ bá jábọ́lẹ̀ yọ́kàn jàlérí kàábà ní àwọn màláíkà náà ni wọ́n sì ń sin lọ́m̀bẹ̀ tí wọ́n sì ń yípo rẹ̀ èyí tọ́ bá ti yípo rẹ̀ lẹ́ẹ̀kan kò tún ní padà bẹ̀mọ̀ bí 70,000 lójoojúmọ́ kò ní padà bẹ̀mọ̀ olóyìn gbogbo sánmà kọ̀ọ̀kan lọ́wọ́ ní àyè bí kàábà yẹn bí betul mahmur eh, sorry betul izza ẹni tilé ayé yẹn tí tó fi wá kan sánmà keje yẹn ni betul mahmur lọ́wà tọ́lọ ń lò nínú súra mi pé wal baytil ma'mur ọlọ́mbúra pẹ̀lú baytul ma'mur tọ́wà ní sánmà ẹlẹ́ẹ̀keje táwọn ẹlẹ́ẹ̀kà ń yípo rẹ̀ lójoojúmọ́ ní ìsìn lọ́hùn ọlọ́run ní inna anzalnahu fi laylatil qadr awala sọ kalẹ̀ ní òru laylatil qadr òru yìí wa ma adraka ma laylatil qadr òṣìlóbù ọ̀nà tọ́lá ń gbàgbé ọ̀rọ̀ yẹ kalẹ̀ ọ̀nà wípé kéèyàn ní ẹ̀rán jẹ ipé a ah, ọyẹ kí n mọ́ ọlọ́ọ̀bá alìkọ́ lásìsọ̀ wá mú ọ̀rọ̀ wá wípé Laylatul Qadri khairu min alfi shahr Laylatul yẹn ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù jẹ́ 83 years 4 months tàbá ti mú 1000 wa tàbá ju 12 divide rẹ̀ yóò jẹ́ 83 years 4 months alìkẹ̀ríyà pé nǹkan lóore lọ́dọ̀ ọlọ́run ọlọ́run òfin ti sẹ́dà mọ́pọ̀ olóore ju lágbájá lọ mọ́pọ̀ lágbájá lóore jẹ́ nìkan lọ alákàṣe tọ́wáyé pé ìmọ́ni ń bẹ ń gbáyẹ nìkan tí ìmọ́ni ò sí ní ìgbáyẹ nìkan nítorí ìmọ́ni yẹn ti ẹ̀fojú rí ó pé à ah, ẹn tí mọ́ni wà ń bẹ nígbàyà rẹ̀ ẹn tó jẹ́ mùsùlùmí ó lóore ju ẹn tí ìṣe mùsùlùmí lọ ṣùgbọ́n láàrin mùsùlùmí sí mùsùlùmí kó sọ pé lè lóore délé lọ ọ̀rọ̀ sọkúsọ ni ìlóore ẹ̀tọ́ ọlọ́ni ni ọlọ́ni ní kí ṣẹ̀tọ́n ọ̀rọ̀ tó sọ ń jọ́kì ní àná nítorí ẹ̀ náà ọlọ́run sì fi sẹ́bi ó ní ana khairun minhu khalaqtani min narin wa khalaqtahu min tin ó ní rẹ̀ ọlọ́run olóore jùlọ ṣe bíbi iná ló ti dá òun ibi amọ̀ ló ti dá Ádámù alayhi salatu wassalam ó túnmọ̀ sí wípé ọjọ́ rẹ̀ lójú òun wò wípé òun mọ nǹkan tọ́lọ́run ọmọ àbí òun mọ nǹkan tọ́lọ́run ti gbàgbé tó fẹ́ràn létí sẹ́yìn pé túnmọ̀ rẹ̀ nìyẹn ọmọ tó kéré sí ọmọ tó bínú àbí tó jùlọ fífì tí wá yàn bí ipò tọwá yí fárígá ọgbà fọ́lọ̀ nìyẹn ìnìtumọ̀ rẹ̀ pé ìwọ lẹ́tọ̀ sí ju òun lọ sọ́lọ̀wọ̀n wá rí tó jẹ́ kóun ló sùn so kàìríyà yẹn ipé oṣù ẹyọ kan òru ẹyọ ó lóore ju ìbáadà tí èyàn ṣe láàrin ẹgbẹ̀rún oṣù lọ ọlọ́run nìkan ló níyìn lọ́dọ̀ ní ti máa ṣe fẹ́ tó bá wù ọlọ́run ṣe fún òru yẹn àwọn mọ̀ sọ wípé nínú immediate cause ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó tó rí pé ọlọ́run sọ áyà ìkalẹ̀ ní pé ọlọ́run fi hàn ànábì sallallahu alaihi wọ́n sọ létí ànábì sallallahu alaihi ipé inú àwọn tó ti lọ ọmọbẹ̀ nínú ẹni tó ṣe wípé ọjáde kó ń lé rẹ̀ ó sì ń jagun sójú ọ̀nà tọ́lọ́n ìsì ń sí lọ́n fún 1000 year 5000 months ọwá jọ ànẹ́bì sọ́lọ́lá àríọ̀ sáàrùn lójú wípé ah só sì lè bẹ́nu àlúmọ̀ ohun pẹ̀lú bí ọjọ́ rẹ̀ ọjọ́ wọn ṣe kúrì kí wọ́n lè sin lọ́n fún 83 years 4 months ọlọ́wọ́ bá lè jọlá wá ṣe tí ó dípò yẹn fún o náà nílẹ̀ látọ̀rọ̀ kọ́dọ̀ so gẹ́bí tí ọwá látọ̀dọ̀ àwọn apákanú àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam àtàwọn tàbíìn àdísì yẹn kọfíṣe pọ́ fẹsẹ̀ nílẹ̀ dáadáa ṣùgbọ́n wá látọ̀dọ̀ àwọn apákanú sàábí àtàwọn tàbíìn ipe ọlọ́run wo ẹ̀mí àwọn àlúmọ̀ ń ṣe ọlọ́run orípó kéré sí àwọn tó ti lọ ọlọ́run wá sí ilẹ̀ látòlù kọ́dìrì fún wa kọjá wípé bábọ̀ bá ti ẹ̀lẹ́mì ló tó gbé tí wọn ẹ̀ntọ́lọ́run bá ti fi ṣe kò ń gẹ́ iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n tayọ tí wọn ọmọbẹ́nu àwọn tàbíìn kọ̀tádà àtàwọn míì ipẹ́ yóò tó bá ti lè bá irun ìṣáì ó ti bá lè látòlù so in tẹ́mi mọ́ ń sọ ní wípé tí ẹ̀bá ti lè bá magribi àti ìṣá ìgbàjẹ́ kóòrùn ti wọ̀ ó ti bá lè látọ̀rọ̀ kọ́dẹ̀ ìdáwárí ní àkọọ́lẹ̀ ní wípé mẹ́nu àwọn tàbíyìn pátánu sàbínà náà àwọn sàbí àníbi sallallahu alaihi wasallam na tó sọ wípé ẹ̀bá ti lè bá ìṣá ó ti lè tó bá ti kí ìṣá ìjọ́nà ó ti bá lè látọ̀rọ̀ kọ́dẹ̀ so tí túmọ̀ sí pé e, ọlọ́run ọba àlekíọlá ó ṣe oore tọ́pọ̀ fún wa pẹ̀lú òru yìí ọlọ́run tó wá sọ ń bẹ̀ yí pé òru yìí tanazzalu al-mala'ikatu war-ruhu fiha àwọn màláíkà ọmọ sọ̀kalẹ̀ lọ́wọ́ ọ̀wọ́ wọ́n mọ sọ̀kalẹ̀ lọ́wọ́ ọ̀wọ́ nazala náà ti tó mọ̀tánà zala wọ́n tó pọ̀ sí náà ni war-ruhu fiha apákan náà àwọn onímọ̀ sọ wípé ìtumọ̀ ẹni pé Jibril náà wà nù wọn apákan sọ pé war-ruhu yẹn àwọn màláíkà yòókù èrí wọn àfijọ́ lè látòrò kọ́ dìrí wọn bá sọ̀kalẹ̀ sáyé ní ó torí wọn wípé ah, àwọn ìran màláíkà yìí àwọn èrí wọn ìjọ lè látòrò kọ́ dìrí àwọn tó wá rí wọn wọ́n máa sọ̀kalẹ̀ sórí yẹ̀pẹ̀ bí ìdí ni rọ́bìhìm pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọn ò lè dáṣẹ́ṣe mínkúlẹ̀ amúrin níbi gbogbo àlámọ̀rí tọ́lọ́ọ̀bà àlèkẹ́ọ́lá tó ti yanjú àmì sọ pé ìntọ́lọ́run sọ ń bí náà lè tọ́ sọnú sọ́tù dùkán tàbí wà káì pé iṣẹ́ tí wọ́n ṣe láàrin ọdún kan o náà ni wọ́n máa gbé sọ̀kalẹ̀ apákan ní gbogbo àlámọ̀rí ìyẹn ní pé gbogbo àṣẹ ọlọ́run ìní amúrù mẹ́yẹ pẹ̀lú àṣẹ ọlọ́run tó bá ti ń pa wọ́n iná ni wọ́n máa fi sọ̀kalẹ̀ nígbà bá wá ń sọ̀kalẹ̀ wọ́n ní gbogbo mùmínì òdodo pátá ni wọ́n máa sálámà sí pé sàlámù ní híyà wọ́n pé sàlámù ní àléèkùn ọlá ọlọ́run kọ́ mọ̀ bẹ fún yín o pè sàlámù ní híyà ọlá ọlọ́run ní ọmọ bẹ ní òru ọjọ́ náà àtàmọ́tílá ìlúfájìrì tí tàbífájà yóò fi yọ tí túnmọ̀ sí pé òru ńlá ni òru ìdùnnú ni òru ayọ̀ ni kọ́lọ̀n kó fi aṣe kòǹgẹ́ rẹ̀ ìṣe kòǹgẹ́ rẹ̀ ní pé kí ìbádà àwọ́ pọ̀ sí níjọ́ náà kọ́lọ̀n kó sì bá lẹ́sẹ̀ fún wa agbákan wọn àwọn tafsiri pé salamun tọ́lọ̀wọ̀ bá lè pẹ̀wà wí yẹni pé kò ní sí ẹnìkan tí ó sọ pé àà àìsàn tó ṣe wọn ọjọ́ lè látòlù kọjú lọ ni wọ́n rán ṣàyàtín sáwọn èèyàn kan wá lọ ń dà wọn so kò sí pé ìyọ́lọ́wọ́n lọ nílapa lọ́dọ̀ ẹ̀dá kan so ọlọ́wọ̀n bá nìkan ni ọ̀bọ̀ ní mímọ̀ tí túmọ̀ sí pé òru yìí òru tó níyì lọ́dọ̀ Ọlọ́run ni ó sì níyì lọ́dọ̀ àwa mùsùlùmí náà táwa náà fi di ẹni tó ṣe wípé à ń kàákún a sì ń kólé kàn bẹ́ẹ̀ náà sì ni a sì mọ̀ wípé láàrin inú Ramadan iná ni ọ wà nínú tó lórí àpọ́nlé tí ń bẹ fún òru yìí o náà ní pé ọlọ́wọ́ bá alìkọ́lá tó sọ̀rọ̀ rẹ̀ ní ṣúwátù dukhan ní àyà ẹlẹ́ẹ̀kẹta sí ẹlẹ́ẹ̀karùn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta àti kẹrin gan lọ́lọ́n fi sọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá alìkọ́lá sọ fún wa pé ha mim ha àti mim ara fi èdè lárúbáwá ni wálíkítà abìlì mú bí ọlọ́ni mo búra pẹ̀lú tíra tó fojú hàn tí ma ń sàlàyé ọ̀rọ̀ òdodo fáwọn mẹ́dẹ́nìyà ó náà ní Qur'an inna anzalnahu fi laylatin mubarakah àwọn ọlọ́run iná lásọ́kalẹ̀ ní òru tí ìbùkún bẹ́ẹ̀bẹ̀ ìbùkún ọlọ́run ọ̀bẹ̀ẹ̀bẹ̀ orí ọlọ́run bẹ́ẹ̀bẹ̀ kọ́lọ̀mọ́sà sí iná kúnnà mùndírí ọlọ́ni àwọ́ ọlọ́run a ń ṣèkìlọ̀ fún kálukú kọmọ́tẹ̀lé ojú ọ̀nà tí ó dá kọmọ́tẹ̀lé ojú ọ̀nà kọmọ́jẹ̀ pé ọ́tẹ̀lé ojú ọ̀nà tí ó dá a ń ṣèkìlọ̀ fún bẹ́ẹ̀ fi ha nínú òru náà yufraku kullu amrin hakim gbogbo a mọ̀ wá pín fáwọn màláíkà ẹni tí ó kú ni ẹni tí ó bímọ ni ẹni tí ó lówó ni ẹni tó rí ọlọ́lẹ̀ ni ẹni tí ó ṣàìsàn ni ẹni tí ó sì wọ́n sí òwòsàn ni lóríṣiríṣi ìwé rẹ̀ ti wà lọ́wọ́ wọn amúrámínì ìndìnà ọlọ́ní àṣẹ nìyẹn látọ̀dọ̀ àwọ ọlọ́run iná kùnà mùrùsílì àwájẹ́ tí ń fi àṣẹ wá ránṣẹ́ àwa jẹ́ tí ń fi àṣẹ wá ránṣẹ́ àbáwà jẹ́ tí ń fi àwọn òjíṣẹ́ tàbí ránṣẹ́ sáwọn èèyàn láti wá máa ṣe ìkìlọ̀ fún wọn so albarika ọlọ́run fi ròyìn òru yẹn ipé ìbùkún òun bẹ́ẹ̀bẹ̀ kìí ṣe tí yàn máa pè gẹ́gẹ́ bá sá máa sọ albarika ìṣe tí yàn kó jẹ fẹ́ nìkan lówó kọ́ta fún mi àbí kọ́ bá ń ṣàjúà rẹ̀ ìwọ náà ni ọtọrọ lọ́dọ̀ ọlọ́run lè kí ló sì ṣe fún ọ kí nǹkan èèyàn ó kéré kó di pípọ̀ albarika wọ̀ nìyẹn kí nǹkan èèyàn ó ti mẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó di tó gúnrégé àlùbáríkà wọ̀ nìyẹn kéèyàn jẹ́ ọ̀lẹ tẹ́lẹ̀ kó di alágbára àlùbáríkà ti wọ̀ nìyẹn kéèyàn ọmọ ní ọmọ lọ́dọ̀ kọ́ adẹ́ntọ́ lọ́mọ lọ́dọ̀ ọlọ́run ti fa àlùbáríkà sọ́rọ̀ rẹ̀ nìyẹn so oore ọlọ́run ni ní àlùbáríkà ìbùkún ọlọ́run tí máa kún nǹkan tí ò tó nǹkan tí ó fi wádi púpọ̀ kọ́lọ́n dágbọ́n sàṣe fún wa o wọ́lá àti tóbi ọlọ́run wọ́lá àánú rẹ̀ àwọn mẹ̀láìkà ọmọ sọ̀kalẹ̀ pẹ̀lú oríṣiríṣi Eh, àṣẹ ọlọ́run ìtọ́lọ̀n ti yanjú tó ti ṣe yékéyéké nígbàtọ̀ yẹ́ pé ìtọ́lọ̀n ti amúrin hakimi bí máa na mọ́kàmí ta ti yanjú ẹ̀ ta ti ṣe yékéyéké ni pé kò sí ìyípadà kan nípa akádàrà ọlọ́run bá alikiola ó tún kẹlẹ̀ ipa fún wa ní suratul Qamar ayà 49 pé inna kulla shay'in khalaqnahu àwọn ọlọ́run gbogbo nǹkan pátá tí ọ̀láyà fi a ti pè gbogbo rẹ̀ kò tó di pé ọmọ ṣẹlẹ̀ àti kádàrà rẹ̀ kò tó di pé ọmọ ṣẹlẹ̀ ọlọ́run tó sọ láàyè mínú súrátù Qaf ayà 29 ọlọ́run ní wà máa ọlọ́run sọ pé máa yúbà dálù lè káòlù làdáyà wà máa ànàbíjọ láàmín lè làbíd ọ̀rọ̀ tí mi ọlọ́run bá ti sọ kò sí so pẹ̀lú eléyìí ni apá kan náà mímọ̀ sọ wípé inú wọn ní Ibn Hajar wà kan àfáà mi pé al-qada'ul mubram al-muhkam al-mutqan ń bẹ kádà tó wípé ọlọ́run ti yanjú ẹ̀ yékéyéké tí ò ní ìdí àyípadà kankan àdúrà tó bá ń ṣe tí nǹkan bá fi yípadà fún ọ sí dáadáa ó ti wà nú kádàrà ọlọ́run ikú ó ṣe àdé àdúà yẹn àsìkò tó bá ṣe sí náà ni ìrọ̀rùn náà sì wá gbogbo ìyẹn ọlọ́run ti mọ̀ ó sì ti kọ́lẹ̀ yóò sì lọ bọ́nà ọba àlèkọ́lá bó ṣe mọ̀ bó ṣe kọ́lẹ̀ náà ni kádàrá mi wá ń bẹ tọ́jẹ́ mọ̀hálà tààsókọ́ ìsókọ́ kìí sí pẹ́lọ̀ ò tí ìyanjú ẹ̀ ìsókọ́ sọ́wọ́ àwọn màláíkà tọ́jẹ́ pé ìtọ́lọ̀ bá gbé fún wọn ni eléyìí ó ti lówó tẹ́lẹ̀ lésì ọdún eléyìí owó rẹ̀ wà lẹ́ ní o ó dẹ̀ yọ́ tọrọ ní kó tó máa jẹun tèsí àwọn ti nímọ̀ sí ilé ọ̀nà ọ̀sẹ̀ agbélá amalaika lọ ó sì lásìkò tí ó ṣẹlẹ̀ kìí sí láti bẹ̀rẹ̀ lè láti kọ́ inú ti o àsìkò tí ó bẹ̀rẹ̀ tí nǹkan rọ̀ ń da wọn ó ti mọ̀ wọn wà ní mọ́tọ́ tó ti ń bọ̀ orígbọ̀ bá tó lọ́dún tí ń bọ̀ lè láti wá lè jẹ́ pé tọdún tí ọba tún wá tẹ̀lé ásìkiri ó tún padà àwọn mọ̀láíkà ò dé mọ̀ so lójú àwọn mọ̀láíkà kádàrá rẹ̀ yí padà sí èyí tí ọ̀dá lọ́dún ó tó wá yí padà sí èyí tó dá lọ́dún tó tẹ̀lé so lọ́dọ̀ tí wọ́n ó yí padà ní ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ rẹ̀ ìpìlẹ̀ sí wà mẹ́ bí gbogbo nǹkan ó ṣe lọ rí so al al-muhkamul mubram tọ́lọ̀ ti yẹjú yékéyéké ó ti wà ní lawhul mahfuz al-muallaq ìta fáwọn màláíkà tó pé ìwọ̀n bá ń ta bá jẹ́ kójú wọn ó rí náà ni kò ní rí kọjá ẹ̀ ìyẹn ni àwọn ẹ̀rí kan wà mọ́ wáyé pé la yazidu fil pé kò sí nǹkan kan tí máa jẹ́mi èèyàn ogun tọ́dà ẹgẹ́ bí kíyàn mọ́ dá mọ̀lẹ́bí pọ̀ ó ti wà nú ètò wà nú àkọọ́lẹ̀ ọlọ́run ẹ̀ntẹ́mi rẹ̀ ogun àtẹ́ntẹ́mi rẹ̀ onígun ó ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́run tó pé nítorí pé ń da mọ̀lẹ́bí pọ̀ lẹ́mí rẹ̀ ó fi gùn ó ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́run ti wà mọ̀ rẹ̀ so lọ́dọ̀ ní wá ń ah, ṣùgbọ́n alìkọ̀dọ́ olùmúbram ó ti yanjú lọ́dọ̀ ọlọ́run alìkọ̀dọ́ mu'allaq ìlàyọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn mẹ̀lẹ́kà tí wọ́n ẹ̀mí rẹ̀ mọ́ so wala yazidu fi rizqi illa du'a kò sí tí ó ṣe kí a kálẹ̀kún níbi àrísìkì tọ́dà ẹ̀gẹ́ bí kí ni o àdúà kò tó lè ti mùsíbà sẹ́yìn tọ́dà ẹ̀gẹ́ bí àdúà gbogbo àwọn yẹn ní ìbámu sí tó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ó wá fi àwọn nǹkan yẹn ṣe sábàbí ní àwọn àsìkò yẹn ó sì tún kọ́lẹ̀ ní tó já máa sọ ilé ní pé àwọn èèyàn míì máa ń gbọ́rọ̀ gbági wọ́n rò yí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ kádàrá kan nílẹ̀ látòlù ni wọ́n wà lọ́jọ́ àwọn àfáà kan mọ̀ brainwash wọn wọ́n wà lọ́jọ́ kò mọ́sálásí àbí wọ́n wábì kan pọ̀ yẹ pàgọ́ sí àbí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ bọ̀ ní yídì ẹlòmí ọmọ dágbére ọjà bá fún ọmọ ẹmọ bàmú sáṣẹ ọjà bá ó ẹmọ bàmú sáṣẹ ọjà ó ẹlòmí ò ní ìdí ni wọ́n lọ wọ́n ti ń ṣe oríṣiríṣi kódà tí èsè nù Ramadan gan bí gbàtọ̀ yẹ pé àṣẹ kan bẹ ní ìdí lọ́tọ̀ tí yóò change life wọn ń bọ̀ yẹ pé àwọn tá à ń bá gbé àwọn tí ọ̀lẹ́sìn ni àwọn nàṣọ́rá àwọn ọ̀lẹ́sìn bí mérékù mérékù kọsá mọ́ ṣẹlẹ̀ ni láì níṣẹ́ kankan tí wọ́n fẹ́ ṣe wájú Ọlọ́run wọ́n mọ̀ rin òhò wọ́n mọ̀ gbàrà mú wọ́n kún bí ìdájọ́ àràmù gbígbà ni wọ́n àmọ́ retí mérékù nínúkọ́ ṣẹlẹ̀ náà bá ti sàdúrà àwọn náà ta bá gbéhùn ó ti da ọpọlọ ẹlòmí náà láàmú náà máa retí pé ẹmọ́nsò lọ́jàba ẹmọ́nsò ní ìdí géètì ẹmọ́nsò ní ìdí kìíní kan wà lọ aṣọ funfun ní ẹwọ̀ wáwò àwọn ẹlẹ́tàn so a ti sọ náà yìí pé yamhullahu ma yasha wa yuthbitu 'indahu ummul kitab ọ̀rọ̀ náà sí kò wá àwọn tí lọ ń yí padà nínú ìdájọ́ lọ́lọ́run sọ ń bẹ̀ àwọn apákanú àwọn àfáà náà wá sọ ipé kò burú ọ̀rọ̀ kádàrà náà ni ṣùgbọ́n alìkọ́dárù lè mọ̀ alá èyí tí ń bẹ lọ́wọ́ àwọn màláíkà tí wọn ò ní mọ̀ sí ìntọ́wà bí ìpìlẹ̀ àfitọ́lọ̀ bá tó fún wọn tó yẹ mọ́kànlá ma yàṣá wọ̀ yóò fi bítù wà ń dà ó mọ̀lì gìtà ìntọ́bà wọ́lọ́nà àfọ́lẹ̀ títí ń bọ̀ tẹ́lẹ̀ ó lè yí padà lọ́wọ́ àwọn màláíkà èyí tó bá wù afílẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà so ìpìlẹ̀ tíra ti ṣe Lawhul Mahfuz ọmọbẹ ní ọ̀dọ̀ ọlọ́wọ̀n bá lèkọ́lá àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wo Qur'an àti hadith wọ́n wá sọ̀rọ̀ nípa orígun tí kádàrà dúró lé lórí mẹ́rin ni wọ́n mẹ́rin ni àwọn orígun yẹn alákọ̀ọ́kọ́ sáàtù ilmi Allahi ta'ala al-muhitu bi kulli gbígbáyé ìmọ̀ ọlọ́run bá lékè ọlá tó ṣe wípé ọ̀rọ̀ kíká gbogbo nǹkan pátápátá gbígbáyé ìmọ̀ ọlọ́run bá lékè ọlá tó ṣe wípé ọ̀rọ̀ kíká gbogbo nǹkan pátápátá ọlọ́run bá ọlá ọba tó ní mímọ̀ ni tí ìmọ̀ rẹ̀ sí ya kọka gbogbo nǹkan tí ó sì nǹkan kan tó fi ilẹ̀ láìmọ̀ ìmọ̀ sì ti wà ń bẹ̀ pẹ̀lú bíbẹ̀ rẹ̀ ìmọ̀ yẹn náà ló bí kádàrá ipé òun ọlọ́run ó se àkọọ́lẹ̀ gbogbo tí ọmọ ṣẹlẹ̀ náà tó dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kódà kó dó dá sánmà àtilẹ̀ láti ní àkọọ́lẹ̀ gbogbo nǹkan pátápátá nítorí ìmọ̀ rẹ̀ tọ́ pé omi ni omnipotent ó nímọ̀ sí gbogbo nǹkan aya kọ́ nínú Qur'an tó tọ́ka sí ṣùgbọ́n ra mú ẹyọ kan wá ń bẹ̀ nínú suratul hadid aya kẹta Ọlọ́hun ní huwal awwalu wal akhiru wàzọ́hírù wàlìbáọ́tínù wàhúwà bí kò lè ṣe ìní alim ọlọ́ọba ní ọba àkọ́kọ́ tí ò sí nǹkan kan ṣáájú ẹ̀ o lọ́ba kan tí nǹkan kan ò ní gbẹ̀yìn ẹ̀ ọlọ́run bá ní ọba tọ́ hàn kò sí nǹkan tó borí ẹ̀ kò sí ń tọ́hàn jọ lọ́n lọ o náà ni ọba tọ́ pamọ́ kò sí ń tọ́ pamọ́ tí wọ́n lọ́n wa huwa bi kulli shay'in alim ó nímọ̀ sí gbogbo nǹkan pátápátá ìnímọ̀ sí gbogbo nǹkan náà lọ́lọ́n lò lórí kádàrá tó fi ṣe àkọọ́lẹ̀ gbogbo nǹkan orígun alákọ̀ọ́kọ́ nìyẹn ẹni tí ó nígbàgbọ́ sí orígun yẹn kò nígbàgbọ́ sí kádàrá kìí ṣe mùsùlùmí tí ọba gbà pé ìmọ̀ ọlọ́run ọkárí gbogbo nǹkan orí ẹ̀ náà ló sì bèèsì kádàrà ilẹ̀ lórí torí ẹ̀ lọ́lọ́run fi ń fáwọn yahudi lésì níbi ọ̀rọ̀ wọn tí ẹ máa ń sọ ipé bóòdí ó sì wá jẹ́ pé èèyàn máa wà lásìkò kan léèyàn gbọ́ wá yá yóò tún wá di ẹgbòlòlọ́run ṣe sọ áyà kan kalẹ̀ fún àníbí sallallahu alaihi wasallam tí ó ní ẹ máa lò tí ó tún wáyá tí ó tún wá parí tí ó tún ní kẹ mọ́ lò mọ́ nígbà ogun kọkọ bere nnu Islam ratio 1 gini ẹ̀yìn yẹn 1 to 10 táwọn káfíìkì bá jẹ́ 100 tẹ́yìn mọ́mìnì bá jẹ́ mẹ́wàá ọyẹ ẹfẹ́sì wọn ẹgbẹ́rẹ̀ wọ̀nyí ọlọ́run fún yín ní ìborí bí a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn nígbà tí àwọn mùsùlùmí náà wá pọ̀ dáadáa ọlọ́run wá ní kọ́ máa jẹ́ ratio 1 to 2 nígbà tẹ́yìn bá ti jẹ́ 100 200 wọ́n jẹ́ bá ti ju 200 lọ wọ́n jẹ́ 250 300 ẹ̀wọ́ ẹ̀lì fẹsẹ̀fẹ́ so wọ́n sọ pé bóò ni ó sì wá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ni máa na ń sáhámin ayati aunu siya na á tún múrú ẹ̀mí ìwà àwọn Yahudi wá takò wọ́n ní ànábì sallallahu alaihi ní ṣe ń tó wù kéèkéé pọ́lọ̀ ń pa ìdájọ́ kan rẹ̀ ọwá ní tọ́ pa ìdájọ́ kan rẹ̀ tọ́kọ́ ní ẹmọ̀ ìlòkọlọ ọmọ yìí pé àtúrò ń ń bí in tí bá sì ní àtúrò lórí nǹkan second thought lálẹ́ ìlú nìyẹn ọmọ ẹ̀dẹ́ máa nǹkan rò pé ah, yóò ti ah, ibi ń lọ wọ́n jẹ́ rìn báyìí mọ́ báyìí ni ó jẹ́ ìṣe ní ò sí ibi tọ́lọ́n lọ́lọ́n fi sọ pé wà wà bí kò lè ṣe iná àlè ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ó nímọ̀ sí gbogbo nǹkan pátápátá so mọ́mí ní òdodo tí ó bá nígbàgbọ́ sí yẹn a jẹ́ pé ó ti wà pẹ̀lú àwọn yẹ̀húdí tí ń sọ pé àtúnrò ń ń bi ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú náà sí àwọn mùsùlùmí náà sì ti fún wọn lésì kò sẹ́mọ̀ pé lásìkò kan lọ́n sọ àwọn èèyàn kan nù yí di ọ̀bọ àwọn kan dẹ̀lẹ́dẹ̀ ó sì ń bẹ́nu wèyí náà ṣe àwà sọ pé àtúrò ń bí ẹ̀mí ọlọ́run pé mo fẹ́ ṣe nǹkan báyìí tọ́kárí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ pátá tí ọba sínú èrè ọlọ́run lè ṣẹlẹ̀ kò lè jẹ́ nǹkan gan kò lè máa bẹ́ ààlé rírò tí ó sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ ní bọ́lọ̀ ọba àlekẹ́ ọlá bó ṣe ń rò lọ́lọ́run fi sọ fún anú súrátù tẹ̀kìwìr àyà 29 yìí pé wà máa tasha'una illa an yasha Allahu rabbul alamin kò sí ọlọ́run tó lè kó ní tọ́jú gbogbo ẹ̀dá lónìí rọ̀ràn so orígun ẹlẹ́ẹ̀kejì yẹn ẹni tí ọba nígbàgbọ́ sí kìí ṣe múmi ní òdodo ẹlẹ́ẹ̀kẹta kìtàbà kútù maqadiri kulli shay fi lawhil mahfuz ìkọ́kádàra gbogbo nǹkan tí gbogbo nǹkan ọjà sí tí ó ṣẹlẹ̀ ìkọ́ sílẹ̀ sínú wàhálà ńlá tó wà lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run torí pé ọlọ́run ọba àlekẹ́ ọ láti kọ́ kalẹ̀ ó sì wà ní àdíjì tó fẹsẹ̀ rinlẹ̀ tí Abu Dawud gbà wá àti Imam Ahmad nínú musnadu rẹ̀ àwọn onímọ̀ sọ pé àdíjì yẹn fẹsẹ̀ rinlẹ̀ Imam Albani sọ pé àdíjì tó wà sahihu ni ipe awwala ma khalaqa Allahu al-qalama fa qala lahu uktub qala ma aktub qala uktubu ma huwa ka'inu gègé kọ̀wé báyìí

pé bí nǹkan yóò ṣe lọ rè bí nǹkan yóò ṣe lọ rè bí nǹkan yóò ṣe lọ rè bí ilẹ̀ ó ṣe rí rè bí tí ọmọ jáde ń bẹ̀rẹ̀ àwọn èèyàn tí ọmọ gbé bẹ̀rẹ̀ iye èèyàn tí ó wà ń bẹ̀rẹ̀ ṣe sí wọn rè nífọ̀sí wẹ́wẹ́ àti lọ́bọ̀rọ̀ gidi ọlọ́run bá lè kí ọ láti mọ gbogbo ẹ̀ torí àwọn èèyàn kan wọ́n tó kùnà àwọn fìlọ́sọ́fà wọ́n ní àwọn gbọ́n tẹ́ ń wí ipe ọlọ́run mọ gbogbo nǹkan lọ́bọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n ìfọ̀sí wẹ́wẹ́ àhàá yíò ti pọ̀jú àwọn tó kùnà bẹ́ẹ̀ àti lọ́bọ̀rọ̀ gidi o àti nífọ̀sí wẹ́wẹ́ ọlọ́run bá ilé pẹ́lá ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run fi rán àwọn mọ̀láíkà in kullu nafsin lamma alayha hafiz kò sí ẹ̀mí kan àfi kí mọ̀láíkà wà pẹ̀lú ẹ̀ tí ó máa sọ láàyè mí ọlọ́run sọ pé yahfazunahu min amrillah wọ́n máa sọ kúò níbi ìtọ́nà ọ̀bà fẹ́ kó sí láburú kò ní í ṣe ẹ̀ẹ́kàn bọ̀gbé ọkàn tàṣí ẹ̀ ni ẹ̀ẹ́kàn ọ̀pẹ́ àìsí ní o ńgbàtọ́lọ́run táwọn mẹ́láíkà tí ẹyọ́ lọ́run ní ọ̀wọ̀n tó wọ́n ma dáàbò bò so mẹ́láíkà wà pẹ̀lú kálukú tó ń ṣe implementation tó wà nù àkọọ́lẹ̀ ọlọ́run lórí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ìyẹn ọjà orígun ẹlẹ́ẹ̀kẹta tí ẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ ti kádàrà orígun tó kásẹ̀ rẹ̀ ńlẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹrin náà ibi ọlọ́run bá lékè ọlá náà ni ẹlẹ́dàá gbogbo ń tàn ṣe yẹn ńlọ dáa bẹ́ẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ní iṣẹ́ wá wà tọ́ kírun nínú ẹ̀dá ọlọ́run ní tọ́ sọ̀rọ̀ nínú ẹ̀dá ọlọ́run ní torí lásìkò tó ṣẹlẹ̀ ó sì lásìkò tí ó parí ọlọ́run nìkan ni ò níbìlẹ̀ ni lópin olórin sọ pé dalati ala wujudi li hawadithu subhanahu fa huwa al hakimul warithu in ti ń ṣẹlẹ̀ lásán tí ò sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ iná ní ń tọ́ka lórí bíbẹ ọlọ́run ọlọ́run iṣẹ́ tó nípìlẹ̀ kò sí lópin ṣùgbọ́n gbogbo ẹ̀dá yòówù á nípìlẹ̀ á sì lópin dalati ala wujudi li hawadithu sọ̀bẹ̀hánà wúfà wúwà lè hàkì ìmúlẹ̀wárífú ọlọ́ọba lọ́bà ọ̀jọ̀gbọ́n ọba tí ó jogun gbogbo ẹ̀dà pátá dídá iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn o náà ni jìrìyànù lè hàwádí fi aláàmà kátà olùkọ́lọ́mù fi lawhil mahfuz síṣẹlẹ̀ tí gbogbo nǹkan mọ́ ṣẹlẹ̀ ẹn tí kan bá yẹ̀ kú mbẹ̀ kìí ṣe múmi ní òdodo ọlọ́run sọ fún wánú suratu sọfàt ìpé wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló àti gbogbo sẹ́tẹ̀ ń ṣe òǹlẹ́lẹ́dá 96 ọlọ́run ń sọ fún wánú suratul an'am aya 59 ọlọ́run bá ń sọ pé wa indahu mafatihul ghaib la ya'lamuha illa hu wa ya'lamu ma fil barri wal bahri wa ma tasqutu min warakatin illa ya'lamuha wala habbatin fi dhulumatil ardi wala ratbin wala yabisin illa fi kitabin mubin ọlọ́ọ̀bá ń sọ fún wa pé wa indahu mafatihul ghaibi ìmọ̀ kọ̀kọ̀ ọwọ́ ọlọ́run ló wà la ya'lamuha illa hu kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ́ ọ̀dọ̀ Ọlọ́run ló wà kò sẹ́nìkan tó máa fọ́ Ọlọ́run ọ̀rọ̀ ń pa kádàrá kò sẹ́nìkan tó mọ̀ kò sẹ́ni tó yí padà àwọn ń fa àṣírí àwọn náà wọ́n tó mọ́ tó àṣírí ara wọn wọ́n ní àìgbọ̀fá làwọn òkè ìbákan òsè ń para àbẹ́ ẹ̀gbọ́ àwọn tó tí a mọ bàtí nǹkan ń ṣẹlẹ̀ tí wọ́n fi fún ọ lọ́wọ́ ṣùgbọ́n tí ò tí ìṣẹlẹ̀ láíláí wọ́n kàn máa speculate ni èyí tó ti ṣẹlẹ̀ gan tí wọ́n bá ríṣẹ́ ìtọ́ntọ́ mọ́ ń pa rẹ̀ wọ́n ó tún dábàá náà ní pé ah mọ̀mọ́ rẹ̀ ní sí ọ ọjọ́ ya sọ́ra wọ́n ti ba ìmọ̀ yelé jẹ́ àwọn òkúrọ̀ ifá ìdífá ìdírọ́ ní jẹ́ wọ́n tún pè lódù kan ni pè ní ẹsẹ̀ ààrẹ ẹ̀kọ́ ni kí ni dódù náà nílé èdè Yorùbá níbi náà nìjẹ́ rẹ̀ yóò gbé tẹ́ mọ̀ ojú kọ́lọ̀ da yìí wọn yìí dáwà náà kọ́lọ̀ ń jẹ́ wọn ojú padà kú mbẹ́ o Ọlọ́run ní ẹnìkan ọmọ máa ó sì mọ Ọlọ́run sì mọ tí ń bẹ́ńlẹ̀ àti inú omi kò sí ewé kan tí ọjà bọ́ Ọlọ́run bá lè kí ọlá ó ti ewé tó bá jábọ́ lórí igi la sọ pé àti ìfọ́síwẹ́wẹ́ àtọ̀bọ̀rọ̀ gidi gbẹ̀ lọ́lọ́mà bẹ́ẹ̀ náà sì ni wala habbatin fi dhulumatil ard kò sí kóró kan kóró èso kan tí ó wà lábí òkun lẹ̀ kìí sókun ẹyọ kan o ó jẹ́ kó tún ti wọnú ilẹ̀ lọ alẹ́ la tún wà kò sí èyí tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àfikó ti wala ratibin àbí nǹkan tó tutù kan wala yabisi àbí ń tọ́gbẹ kan illa fi kitabim mubin àfi kó ti wà nínú tírà ọlọ́run ti ṣe lawhul mahfuz tó ṣàlàyé gbogbo nǹkan pátápátá obìnrin tí èèyàn ọ̀fẹ́ tí ó jẹ́ rọ́tíbù tọ́yẹ́ pé àtò èèyàn tó wá ti débẹ̀ bá yọ́ dọmọ àtọkùnrin tí ọ̀fẹ́ ọlọ́run ti mọ̀ àbámọ́dá lásán ti ẹ́ gbọ́ bá débẹ̀ tán yóò tó mọ́ pé àà àwọn àdúgbò lọ́dọ̀ ọlọ́run àdúgbò pé àà ìmọ̀lélé bẹ́ẹ̀ náà lè tí ó jẹ́ yábísì tí ó jẹ́ pé wàhálà lásán ni ẹ̀kàn máa gbọ́ra yín mọ́lẹ̀ ní kò sí tọ́ fẹ́ ṣe sí àkọọ́lẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run lórí gbogbo o wípé gbígbà tí àwọn tí wọ́n gba kadara ní òrùlẹ̀ látòlùkọ́dìr tí wọ́n tẹ̀wọ́ gba kadara ọdún kan kìí ṣe kádàrá jẹ́ ọ̀tún lọ́dọ̀ ọlọ́run ní èyí tó ti wà ní láwọ́lẹ̀ màfú náà ni tí wọ́n fẹ́ gbà ò wọ́n wà lọ jókòó síbì kan kí wọ́n máa parọ́ fún ọ pé tètè wà tún kádàrá rẹ̀ yàn àwọn èèyàn kan tún yàn lánàá ọ ń tanra rẹ̀ jẹ ó náà ṣe yẹn kò tó tún tiẹ̀ náà yàn kọ́mọ̀bìlẹ̀ máa ságbé torí pé ẹ bá ti ń pèyàn pé ẹ tọ́láwọn kan náà bẹ̀ẹ̀bẹ̀ tí wọ́n iṣẹ́ lẹ́sìn Islam tẹ́jẹ́ náà sọ́rá tọ́ pé kódà ìlòmíì ní personal jet síbẹ̀ náà yóò tó máa ṣe fáìn bara náà yóò tó máa wẹ́ẹ̀dì orí àwọn èèyàn kan tí yóò tó máa tàn wọ́n jẹ yóò tó máa gbowó wọn stages ni àkọọ́lẹ̀ kádàrá bórígbó ṣe jẹ́ mẹ́rin náà ni stages ẹ̀ náà

kí ó sì lọ kọ́lẹ̀ pé ìgbà tí ó lò láyé ìjẹ́ ẹmú rẹ ní yóò jò lórí ire ní yóò jò lórí ibú ní gbogbo ẹ̀wọ́n ti kọ́lẹ̀ iṣẹ́ tí ó ṣe ó ti kọ́ àdísì yẹn àníbọ̀ sallallahu alaihi sọ fún wa ó wà nù sọ́yí Bukhari àti Muslim àdísì tó fẹsẹ̀ rí lẹ́ni nínú àdísì yẹn náà àdísì sọ́lá ti ń sàlàyé pé ẹ̀rí ẹlòmíì tí ó ti máa ṣiṣẹ́ change sí iṣẹ́ ọmọ náà yóò sì wọ́n náà nítorí nítorí ọlọ́run ti nímọ̀ sí ẹlòmí òdì kejì sí tí ẹ yóò ti máa ṣe ọmọ náà bọ̀ yóò kà chéǹjì ni yóò bá máa ṣe ọmọ àlìjẹ́nà yóò dèrò àlìjẹ́nà náà níbàámu sí ní tó ti wà nú kéré kádàrà ọlọ́run tó ti kọ́lẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ìbámu síta kọ̀ọ̀kọ́ náà ni bí ìgbà tí yẹn ti ọ̀tọ́ dítẹ̀ nǹkan tó wá sí wà fún yẹn díẹ̀ díẹ̀ ní stages ilé ìlọ́kan ilé ìlọ́kan ẹlẹ́ẹ̀kẹta onítilẹ̀ látòlùkọ́dìr táwọn màláíkà máa ń gbà tọ́lá sọ pé yóò fúrákù fi ha yóò fúrákù kó lo amúrù ní haki lè látìlù kọ́dírì ńláàkín gbogbo àlámà yíta ti yẹnjú ẹ̀ yékéyéké ọlọ́run tó ń sọ̀rọ̀ nípa àwọn màláíkà yìí nínú súrátù jáfíyà àyà 29 àwọn màláíkà máa sọ pé inna kunna nastansikhu ma kuntum ta'malun ẹ̀yàn gan fúnra wa àṣẹ lọ máa wo àwòkọ́ iṣẹ́ sí wọn lọ ọmọ owó láwọ́lì mahfuz pé ń tọ́kàn rí ẹ̀tẹ̀ tí wọ́n wọ́n wà wò kọ̀ so tí sí ni o kádàrà tọlọ́dọọdún iná ẹ̀ ni ti Lailatul ní ìbámu sí kádàrà àtàkọ́kọ́ náà ni ó sì ní í ṣe pẹ̀lú tẹ́lẹ̀kejì náà kádàrà olójoojúmọ́ tánàbí wa sallallahu alaihi yata'aqabu fikum malaikatun bil layli wa malaikatun bin nahar àwọn màláíkà kan wá bá yín àwọn kan wà fájírì wọ́n máa ṣiṣẹ́ iṣẹ́ tó bá di ásírì láwọn mí ò tó ń gbaṣẹ́ lọ́wọ́ wọn táwọn tó ń lọ wọ́n sì máa ṣe àkọọ́lẹ̀ gbogbo sẹ́tẹ̀ǹsì so kádàrá ojoojúmọ́ oná huwa fi ishan fàbí ayé aláàírọ̀ bí kò mọ̀ tó kà bí báyìí ọlọ́run ní gbogbo tí ń bẹ ń sánmà àti ilẹ̀ ní lóní tí ń bèèrè lọ́wọ́ ọlọ́run lójoojúmọ́ kádàrọ lójoojúmọ́ nìyẹn ìtọ́lọ́run ní kí màláíkà lọ ṣe lóríṣiríṣiríṣiríṣi so pẹ̀lú ìgbésẹ̀ yẹn a fi mọ̀ yí pé kádàrà mẹ́ta yòókù ẹlẹ́ẹ̀kejì kẹta ìkẹrin ní ìbámu sí kíni talákọ̀ọ́kọ́ yẹn ẹ má jẹ́ káwọn èèyàn kankan kí wọ́n máa tàn wá jẹ nínú tó ń tọ́ka lórí ọlá tí ń bẹ fún Laylatul Qadr lẹ́yìn àwọn àyà méjèèjì tá a ti kà yìí Suratul Dukhan níbẹ̀rẹ̀ àti Suratul Qadr tá a kà lódìdí onáà ni àdísì Ànábì wa sallallahu alaihi wasallam tó wà nù Sahih Bukhari àti Muslim tó sọ yìí pé man qama yóò tó wá dìde dúró lórí Laylatul Qadr tó lo ìmánì nítorí ìgbàgbọ́ tó ní sọ́lọ́n tó sì ń wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àlekè ọlá yóò ṣe àmójúkú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣáájú yóò ṣe kúrò fún ọlọ́run dábọ́n sáà ṣe kúrò fún wa o kódà bó ṣe náà fi lára káyọ̀jì lọ́yàn ni ọlọ́run pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ kí láti ní bùkátà sí jùlọ láyé náà ni àánú kí ló tó wá kù so tí túnmọ̀ yí pé a ní bùkátà sí kọ́lọ̀ ọba àlekẹ́ọ́lá kó sàmójúkò fún wa o ọlọ́ndágbọ́n sà sàmójúkò fún wa o ọlọ́ngbàbọ́ wa o ọlá àtìkẹ́ ọláàánú rẹ̀ àdísì Abu Hurairah náà tún wà imamu ahmadu lọ́gbàwà àti nasai àti bayaki imamu albani ó sì sọ pé àdísì yẹn àdísì tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni nínú tamamul minna ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nígbàtí ramadan dé ó ní àtàkùn ramadan ṣaharu mubarak ramadan ti dé wá báyí oṣù albikun ni ó faradallahu azza wa jalla alaikum siyama ọlọ́run sí lọ́rọ̀ ẹ̀kọ́ ẹmọ gbàwẹ̀ nínú rẹ̀ tó fi táwò fi àbúwábù sàmà àwọn ojú ọ̀nà kẹsàmọ̀ ọlọ́run gbìkún ó sì ilẹ̀kùn náà ìyẹn ni pé àwọn èèyàn tí ó máa ṣe tọ́lọ́run yọ́ pọ̀ ju yọ́ pọ̀ ní àsìkò tí wọ́n lékún ìṣẹ́lọ́run yóò tún dínkù ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ amẹ́ríkà kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ israeli àwọn ẹni mọ́kànlá làwọn bẹ̀rẹ̀ kọ́ àwọn fẹ́ jagun wọn ò fún oṣù àwọn òfin lọ́wọ́ rárá ọlọ́run mọ ibi tí ó ti mú wọn àsìkò tí ó mú wọn sí nìkan láàmọ́ ọlọ́run náà sì níbi tí mi mú wọn láwùjọ wọn iná ni wọ́n ṣe ṣe ṣe Yorùbá sọ pé igi téèyàn bá fojú di ìmá ṣe kí ni a máa fọ́ èyàn lójú èyàn lè kéré tòótọ́ tó bá kéré bí abẹ́rẹ́ kìí síbi kíyàn wá ju ẹnu kó gbé mi wọ́n ti fojú di Iran ìgbé ó kéré kódà Israeli sọ ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́rin péré làwọn fi wọ́n nìra <laughs> ìtọ́jà lọ́njọ́ ní ọjọ́ méjìlá lólò kò rí Iran wí ní Amẹ́ríkà ló bá wọn parí ẹ̀gbẹ́ sádàájú náà tí ó ti wá wò pé pẹ̀lú gbogbo Amẹ́ríkà kó wá sójú omi ó sì tún ní gbèsè káàkiri ní gbogbo ilẹ̀ lárúbáwá ọjọ́ mẹ́rin ti tó amẹ́ríkà náà fọ́nà àwọn ti ju more than 2000 eh, bombs láàrin ọjọ́ méjì tẹ́ ẹgbẹ́ àwọn ti bá gbọ́ ọkọ̀ ojú omi rẹ̀ àgbàgbé ó tó ti jí nǹkan lọ́sàn lọ́sàn èyí tó ti ẹ̀wà ń jù ní ìsìn níbi tó ti ẹ̀sẹ̀ ìmọ̀dé nígbà bá dé orí Israel gan ni ó tún wá fọ́nká sọ́nà 24 yọ wà pọ́n sọ́nà 24 gbogbo tí wọ́n fi fẹ́ dá padà tí wọ́n fi fẹ́ mú wípé kọ́mọ̀ fi ṣe kìíní nígbàbá tó wá fọ́n sí ọ̀nà 24 24 ohun ìmí lọ lúmi o pé kéyìn ojú nǹkan sí bàdàn kéyìn ọba mi ní Abẹ́òkúta kọ́ bá mi ní Òṣogbo kankan ní o èsì pé wọ́n yá ọwá fọ́n ká di ẹ̀wọ̀n atari ẹ̀wọ̀n nǹkan ńlá ẹ̀wọ̀n bí èyí tí wọ́n yẹ lo agbára fún peace pé ọ̀nà míì wà tẹ́lẹ̀ lò àwọn èèyàn ti ń ṣe analysis ní ìsìn pé àṣẹ bẹ̀rẹ̀ ni ẹni tí ò ṣe kí ni ẹni tí ọ̀rà ọ̀sán bẹ̀ ó ti ń affect àwa náà ní ìsìn lójoojúmọ́ báyìí epo wá tó ti wọ́n sí lẹ́nu àná sóní wọ́n ní ọjọ́ kan náà wọ́n lépo di ó wọ́n lẹ́ẹ̀mejì ní ọjọ́ ẹyọ kan àwọn tí a ń ṣe analysis lórí rédíò ní ẹsọ ìtẹ́mi rà láti bí bẹ̀rẹ̀ àwẹ̀ kò jẹ́ kémi ọmọ nǹkan kan full tank tí mo 824 825 <laughs> mo rà jẹ́ náà ní èdè rà mí ìdìsìn wọ́n ló ti lé ní 1000 èyí <laughs> tí ìlọ ilé epo kílẹ̀kẹ́ sẹ́gbọ́ 1175 nígbà wọ́n lábẹ̀rẹ̀ àwẹ̀ sẹ́gbọ́ 1250 so wọ́n ní wàhálà tí ó ṣẹlẹ̀ tí wọ́n bá ń ba lọ báyìí tó bá lè pé oṣù kan yọ́ mọ̀ di dọ́bù sí yọ́ mọ̀ di dọ́bù sí torí pé ibi tí po ìdá 1 over 4 àgbáyé 1 over 4 epo àgbáyé tàgbáyé ń lò ìran ti lọ díbẹ̀ pa pé tí kìíní kan bá kọjá mẹ́rẹ́ àwọn fàyẹ̀ ìdàrú wọ́n ti lọ díbẹ̀ wọ́n láwọn náà fàyà ìran oníkàájú bá jọmọ wò kò tí ìsẹ́rìn kankan tó ti gbà kọjá amẹ́ríkà ló ń produce escort nígbà rí pé escort gan ẹgbẹ́ bá fáyẹ escort gan <laughs> ẹni tó ń wa mọ́tò gan ti wò pé ẹ̀mí òun òde ẹ̀kọ́ ọ̀rẹ́ nìkan kan tí ó kọjá ní wọ́n fáyẹ escort náà nǹkan tí ò lè dọ́dọ̀ àwọn náà so which means eh, Ibrahim lè kéré sí wọn ṣùgbọ́n àwọn náà ti ronú pé àfikún àwọn tí ń bẹ ẹkọ́nọ́mì bá bàjẹ́ kálukú padà wọ́n níyà tí tún jẹ China gan tí ọ̀ tí èsì kò ń dá sí dáa pé òun fẹ́ wọ́n níyà tí ń jẹ China gan tún pọ̀ ju Amẹ́ríkà lọ wọ́n ní Amẹ́ríkà ní rìsáàfù fún oil wọ́n ní wọ́n gbé jáde wọ́n tún ṣe analysis wọ́n ní Saudi náà ló ní the best jungoff kò ju 65 days lọ tí wọ́n fi tí gbogbo wọn fi lò tán wọ́n ní ilé ẹ̀kọ́ tọ́rù 20 days kìíní kan wọ́n sàn sọ gbogbo ẹ̀ ìta amẹ́ríkà náà ìdéèsì tí ẹ̀gbẹ́nu wọ́n sì tún pọ̀ wọ́n tún lè fọ́nù ju ti ẹni reservation lọ wọ́n ju reservation wọ́n ta tí ọba tí sí ó fùgbé ogun dúró reservation ọ̀tàn náà ni so ẹwù bí tọ́lọ̀ ń gbé ọ̀rọ̀ gbà kọ́lọ̀ kó gbé alékè wọn o kọ́lọ̀ kó gbé alékè wọn o anábì sallallahu alaihi wasallam wá sọ wípé lillahi fihi laylatun khairun min alfi shahr orúkọ ń bẹ níbi ilẹ̀ Lailatul nínú Ramadan yẹn tá bá sin lọ́ọ̀ ń bẹ olórí ju ẹgbẹ̀rún oṣù lọ man hurima khairaha faqad hurima ẹ̀tọ́lọ̀ bá ṣe lé ìwọ̀ fún tí ò lè dìde dúó kó kírun jọ náà àà ah! kọ́rùn pé nǹkan ńlá ló ṣe wọn ọlọ́n ṣe lé ìwọ̀ fún ní ọlọ́mọdé àrírò ẹ̀ ìkandù àwọn sálà mọ́ká ọ̀rọ̀ kan ẹnìkan kọ́kọ́ ti sọ lẹ́gbà ní mọ́lónú ẹn tí ó bá gbìyànjú gbìyànjú kọ́ka Kùránì kan parí inú Ramadan tó ya ọ̀lẹ́bí iṣó tọ́dún yẹ parí kò ní lè kà parí ẹ̀ṣẹ́ gbọ́rọ̀ yẹn jìnlẹ̀ torí pé Ramadan yẹn fẹ́ tírèèni rẹ fáwọn oṣù tó kù ni kìí ṣe pé ká pé Ramadan lọ ìbádà ti tán ọ fẹ́ tírèèni rẹ kalẹ̀ fún bó ṣe lo oṣù mọ́kànlá tó kù tí Ramadan mi ò tún fi dé so tó bá ti wá múra sí Quran rẹ nínú Ramadan ò ní lè gbé lẹ̀ mọ́ lẹ́yìn Ramadan ṣùgbọ́n tó bá ti gbé tìtọ́ pátì nínú Ramadan àti yàábẹ̀ ní ẹ̀yìn Ramadan yóò ṣòro ọlọ́dà kúmọ́sá fi á ṣe kò ń gẹ́ dáadáa o Laylatul Qadri yìí min khasa'isil ummatil muhammadiyya nínú ẹ̀sà tọ́lọ̀ ń ṣe fún àwọn àlúmọ̀ ń ṣe ọlọ́ni sallallahu alaihi wasallam ṣùgbọ́n torí ọjọ́ tó ti lọ pẹ̀lú ògọ́lọ́ a kọ̀ntínú bẹ̀ lọ́la inṣáàlá ta'ala وبتاوي كلون جولو فوا هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم